أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà fún àrẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkìyámà abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bí oṣù ṣàbán bó ṣe ń dá sí méjì lónìí tí rọmọbọ́n tóun náà kú bí ọ̀sẹ̀ méjì eléyìí tí yóò fi dé kọ́lọ̀ ń kó káwà kún ara àwọn tí yóò gba àwẹ̀ rọmọbọ́n náà pẹ̀lú yímọ́nì tó péye pẹ̀lú àràáfíà ara pẹ̀lú arísìkì eléyìí tá a fi máa jẹ sàárì tá a fi máa sí mọ́ tá a fi lè ṣe ọ̀pọ̀lọpọ̀ sọ́dákọ̀ tá a tó fi lójú rẹ ọlọ́run bẹ́ẹ̀ kọ́lọ̀ ń ṣe rọrùn fún wa làlá haúlà wàlá kù wọ́tá ilà ìlà ìlà ní ìwọ̀n ní ìtẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ wa lórí mìíràdù ìbọ́mẹ́lì eléyìí tí a máa ń ṣe nínú mọ́sálásí àlùbásọ̀rọ̀ wa ń bí a tẹ̀síwájú níbi tí a dé àáfà ń bá wa sọ̀rọ̀ lọ nípa mìíràdù ìmọ̀mí ìtẹ́rìkìlì muharramat mìíràdù ìmọ̀mí ìtẹ́rìkìlì muharramat àwọn ẹni ọlọ́run àwọn olùgbàgbọ́ òdodo ìlànà wọn ojúpọ̀nà wọn ní bí wọ́n ṣe máa ń gbé èèwọ̀ nǹkan àràmù jù sílẹ̀ tó já sí pé wọ́n máa ń jìnà sáràmù ìtọ́lọ́ ń bá ní òdà wọ́n máa ń jìnà sí àáfàá wa mú àwọn nǹkan burúkú yẹn wá àwọn tó jẹ́ muharramat àwọn nǹkan èèwọ̀ tó yẹ kí mùsùlùmí gidi kó jìnà sí ibi tá a dúró sí ìjẹjọ ní àlewà irú iṣẹ́ burúkú táwọn ìran ànábì lúùtù tí wọ́n ń ṣe tó jẹ́ pé ọkùnrin àtọkùnrin náà fẹ́ máa fẹ́ra wọn náà fẹ́ máa bára wọn lò pọ̀ tí hmm, wọ́n wá fi obìnrin lẹ̀ tó fi sọ fún ọ pé tó fi sọ fún wọn wípé àtàtù náà dùkọ́rọ̀ mínà làánà mi wàtàdà rúnà máa kọ́lá kọ̀lákùn lọ́dún kọ́mìnà síwájú bàlá àǹtùm kọ́wọ́mọ́n àjù ẹ̀yin èèyàn yìí èèyàn bú ni yín o bàbá ńlá tọ́ọ̀gì ọ̀tá ọlọ́run agbẹ́rùgbẹ̀rí òun ni yín ọkùnrin lẹ́yìn lọ bá nínú ayé yìí ẹ wá fáwọn obìnrin tọ́nà gangan dá àwọn ìyàwó yín tó dá àwọn obìnrin tó dá pẹ́ ẹ lè fẹ́ wọn tẹ́ẹ̀mọ̀ gbádùn wọn ẹ wá fi wọ́n lẹ̀ adẹ̀jẹ̀ kó yẹ pé ń tọ́bẹ̀ ilé ṣerú iṣẹ́ yìí pípa ni bá a sì ṣe pa wọ́n ọ̀rọ̀ àwọn àáfàá pẹ̀ka lórí ẹ̀ ṣùgbọ́n a ti sọ àwọn àlàyé yìí àtẹ̀yí tó rinlẹ̀ jù gbogbo ẹnu àáfàá kó pàápàá wọn ni ṣùgbọ́n bó o láàṣì pa wọ́n èyí ò níbi tí kíni o ibi tí àpọ̀ ẹnu wà ṣùgbọ́n a tún rí nínú àwọn onímọ̀ gan tí wọ́n tó fẹ́ máa sọ wípé ọ̀rọ̀ wọn lè mọ̀jà mọ́ pípa gan pé a kẹ̀wò nǹkan míì fún wọn ni wallahu alam èyí tó rìnlẹ̀ dùn lọ́rọ̀ àwọn àfáà ni pé a pa wọn a wà wọn ní irú tọ́lọ̀ ń ṣe fáwọn ìjọ lúùtù yẹn tí wọ́n gbé ìlú wọn lọ sókè bí wọ́n ṣe wá ń bọ̀ oko ọlọ́wà ní káwọn mọ̀lẹ́kà ká máa rọ̀jò òkú fún wọn a máa rọ̀jò òkú fún wọn gidi òun ni sòtọ́ yẹ pé òkò òun láì pa wọ́n bó ti àti pé ṣàfihàn ṣàfi rahimahullah àwọn onídàájọ́ ọ̀sìnà náà ní ń bẹ́ẹ̀ fún pé ìdájọ́ ọ̀sìnà tó bá jẹ́ pé ọkùnrin àtọkùnrin tí wọn ìníyàwó nílé á wọn hundred pé ètò ti níyàwó tó lọ ló kó pa ẹ bá rí pé yẹn ò nípa tó ọ síra eléyìí ò tí obìnrin nítorí ẹ̀ náà ni ṣùgbọ́n kò ṣe lọ́nà ọ̀nà ẹ̀tọ́ ọyẹ kọ́ yọjú lé wọn ọyẹ káwọn ẹlẹ́rìí wà ọyẹ kọ́ san márùn fún gbogbo eléyìí ló ṣe láti ní ẹgbó ń dì kódà pé mo yọjú lé wọn jẹ́ onímọ̀ ní mọ́mí rẹ̀ mo fún ẹbọ́n fi ta ó tún yọjú lé kìkì ọ̀kọ̀ tẹ̀ lánàá ṣẹ̀ríà mọ́mí rẹ̀ mo fún ẹbọ́n fi ta yìí ìṣọ́ oúnjẹ lẹ́tọ̀ ara yìí wọ́n pàdé dájú wọn ní prógrámù wà sí kan tá a lọ́mọ rẹ̀ sọ fún mo fẹ́ fọmọ mi ara àfa òòrùn ó ti orí ibú méjì ni orí ibú zìnà àtòrí ibú ẹ̀tọ́ lọ́wọ́ dáyàn fún ọlọ́ọ̀dọ́ kún nítorí ọkùn kò dóbi nítorí obe kóbìnrin àtòrí aláwọ̀ làwọn jọ máa ṣe nǹkan pọ̀ àbọ̀kùnrin àtọkùn ẹranko làwọn eléyìí ọlọ́run ṣe alẹ́ ẹranko ibi àti dóńdẹ̀jọ nìyẹn tá a wá bẹ̀rẹ̀ lọ́rọ̀ kọ́fúlì mọ̀sánát pé ara almuharramat ara tó tó jára mọ́ nínú ìsìláàmù wa òun ni ká máa parọ́ ṣìnà mọ́ àwọn obìnrin tí wọ́n jẹ́ ní ọlọ́run afifat algofilat almominat àwọn obìnrin tọ́já sí wípé wọ́n kóra wọn ń jánu wọn èso nísìnà obìnrin wọn èso obìnrin tí máa ń sí òun wọn lẹ̀ wọn èso obìnrin anímọ̀ṣà wọn tọ́já pé gbogbo èèyàn ní ọmọ lọ́ọ̀dọ́ wọn wọn èso bẹ́ẹ̀ ẹ wá kẹfìn ibú sí wọn ẹ wá parọ́ ọ̀sìnà mọ́ wọn ẹ̀ṣẹ̀ ńlá ni. tá a bá dẹ̀ lọ wò ìyẹn gan lọ́fà ń tọ́lọ̀ nítorí ẹ̀sọ́ odidi súra kalẹ̀ súrọ́tù náà nígbà táwọn olórí gbogbo mùnàfíkì tí wọ́n parọ́ mọ́ ara àwọn obìnrin tó lóore jù láyé tán parọ́ mọ́ ara àwọn obìnrin tí ó tún lóore jù lọ́rùn nínú àlìjẹ́nà Ummuna Aisha radiyallahu anha wọ́n parọ́ sinamọ́ ya wa àwọn olórí gbogbo èèyàn wọ́n sì fi rinlẹ̀ bí ẹni kó dodo ni wà láìpẹ́ bẹ́ẹ̀ làwọn náà sì gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ àwọn tán tí wọ́n mọ nǹkan wà láì tí wọ́n bá dàbí òdodo kọ́mọ̀ wàá já sí wípé ẹni tí ọ̀yẹ́ kẹ́ ẹ kẹ́fìn sìnà sí ẹ mọ̀ wò kó ń sìnà ni ẹni tí ò ṣe sìnà ẹ mọ̀ ẹlẹ̀ kó sìnà mọ̀ bẹ́ẹ̀ wàá dọ́dọ̀ ọlọ́run gbogbo sẹ́ẹ̀rẹ́ yìí wọ́n wà kó fún tọ̀ àbí gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ̀ wọ́n ò dùnà tí kásọ́ra o gbogbo tí ọba sẹ́ẹ̀rẹ́ wájẹ́ ọlọ́run ìjà débẹ̀ ṣùgbọ́n torí pé ìsìláàmù nífẹ̀ẹ́ mùsùlùmí tẹ́ ẹ bá wá rí mùsùlùmí kan wọ́n wá mú personality integrity dignity iyì àpọ́nlé ẹ̀yẹ tọ́lọ̀ ń dámọ́ àwọn kan fẹ́ bàjẹ́ àwọn kan fẹ́ gún bára rẹ̀ léṣo gidi pé a sì bà á bà ló kọjẹ́ àwọn obìnrin aṣẹ́wó a máa ṣe bẹ́ẹ̀ pé àáfàá ni a sọ lóko sẹ́ni ló jẹ́ pé àáfàá kọ̀ọ̀kan náà ó gbọ́dọ̀ ṣọ́ra gbogbo nǹkan fi lè sẹ́ẹ̀tì ẹ̀ ọmọ mi ní àfa òun fẹ́ rí yìí kẹ́kẹ́ bóun sọ̀rọ̀ yóò ní kọ́mọ wá wà sí àfa àtẹ́nà rò pé regular customer ni ó kò lè máa gbé mọ́tò wà pé àfa mi ní kí n fún twenty thousand naira ni o kẹ́ kó petrol ṣe ẹ̀fà àfọ̀ tí máa mọ̀ díẹ̀ díẹ̀ àfa mi ní kí n gbé ráìsì ó lè jẹ́yìn ọdún méjì wọn ó tó lù fáfá àfọ̀ tó rò pé èèyàn dáadáa ni àwọn kan náà sì fẹ́ lù ó lè gbé mọ́tò wà jọ kan pé àfa ọlọ́run jogún ilẹ̀ kan fún wa mo fẹ́ kẹ́ lọ bá mi wo ilẹ̀ yẹn so ọ̀nà Bódìjà estate òun ló wà ọ̀nà bẹ̀rẹ̀ ládẹ̀ máa gbà kọjá ó lè dé junction bẹ̀rẹ̀ kọ́lá fàfẹ́rẹ́ kò wọ́n mọ́nu mọ́tò ọmọ ìyá wa kan bàdàn bí àáfàá súnà dáadáa tọ́jẹ́ ni ọlọ́ wọ́n sì sẹ́ẹ̀tì ẹ̀ mọ́ ọmọ ẹni báyìí tí èbá sàánú ọlọ́run ó kọ̀rọ̀ bàbá jẹ́ ló jẹ́ pé téèyàn bá fẹ́ sọ àwọn àánú kan tí èyí bá ṣe pé Saudi Arabia lọ́jọ́ pé Nàìjíríà wà láì fi làákà ìkún pàápàá lọ́jọ́ pé obìnrin ìbá àjẹlẹ̀ àkóbojú fi làákà ìkáàánú ìsìláàmù ní ọmọ sàánú gbogbo àtọ́bà sí jẹ́ ọmọ jẹ́ gbangba ẹlẹ́ àwọn ni wọ́n sáré bó wọn wá sáré pè mí àfẹ́ ìjọ warapa ti dé warapa ti dé ó lè jẹ́ warapa kankan òun ó lè jẹ́ pé wọ́n ló sáré pè gba warapa dé ìwọ náà wà sọ pé kíní kankankan asáré ibi amú ọmọlẹ̀ adìọ̀gẹ́ ẹgbà mí ó ẹgbà ó kí lọ fẹ́ fi lọ fẹ́ fi lọ fẹ́ fi tán rẹ̀ pọ̀ fẹ́ rí ìpè àáfà wàláì tá a bá ni òní bí ìlífẹ̀ wọ́n rògbò sí náà ni ọmẹ́tò ni wàláì wọ́n rògbò àfà ni àfẹ́ èsè yẹn obìnrin fún tó sì mọ̀ pé àáfàá yẹn ẹni tọ́lọ́ ń bò láṣìírí ni ìwà láì wọ́n pariwo rẹ̀ ń sẹ́ o fóun lówó tó nítumọ̀ kí làwọn àbẹ̀sẹ̀ tó ti gba ọkọ lọ mọ́tò wọ́n pariwo rẹ̀ gba ilé ọmọ kéèyàn ọmọ ìgbà níbi junction muslim kẹ́ni pé èmi jíwa nu mọ́tò wọ́n pariwo ẹ̀rẹ́ ẹgbà ní o ẹgbà àfà tó láriwo èèyàn two hundred ní ọ̀sàrè dé ní ìsìn láti ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n di five hundred àárín orílẹ̀-èdè wọ́n di one thousand ẹgbà mi ẹgbà mi ẹgbà mi ẹgbà mi ẹgbà mi ah, ah, ah, wàlẹ́ yìí àbá torí ọlọ́ torí ọlọ́ àbá àwọn èèyàn rò gbódòdó ni tí ọmọ làágùn àfọ ọmọ wa wò kí lèèyàn fẹ́ sọ wọ àárín tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ tó wọ ọmọ ara tó ti mọ tó ní àfọ àfẹ́rẹ́ kò òun ni kó wò ó jẹ fún ọmọ gbọmọtò rẹ ìrọsìn.

àbó oní chẹ́ẹ̀kì mi ọ̀rọ̀ àtẹ́wárí bẹ́ẹ̀ ẹ̀kọ́ chẹ́ẹ̀kì mi lójú ẹsẹ̀ kí n lọ lójú ọ̀rẹ́ ibù mọ́sí wọn pé o ti ẹ̀gbà chẹ́ẹ̀kì tó náà pé chẹ́ẹ̀kì kó o tó dé báńkì ó lè ti pé kí ni o àkàlọ́dà pé ẹ má fẹ́ níbọ̀ níbi owó o ayé ti ayé ti gan àwọn aṣẹ́wó yẹn mo bí ọ̀sẹ̀ ní fún wọn lówó bara ló kọjẹ́ jẹ̀mọ́ tó bá wá jẹ́ pẹ́ nìkan wá parọ́ ọ̀sìn náà ṣé sísà yẹn ṣe sìnà kò ṣe ìwọ tó parọ́ mọ́ wàlẹ́ ọ̀daràn o ò ní lọ lọ́fẹ̀ẹ́ kí mo lóòní ṣe torí tó bá jẹ́ pé orí aburú rẹ tó parọ́ sí náà mo ṣe achieve nínú kí wọ́n pa ẹnu tó bá ti níyàwó àbó wọlé ọkọ nínú kan fún lẹ́gba tí ọba ti ṣe kíni tí ò ti wọlé ọkọ ọwọ́ àlọ́ parọ́ sí náà mọ́bìnrin àbọ̀ pàmẹ́ni ọlọ́run àáfàá lẹ́sẹ̀ ní o ìlọ́jẹ́ kọ́ lọ́wọ́ sọ sórọ́tú àná kalẹ̀ nígbà tó parọ́ sí mọ́mọ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha Abdullahi ibn Ubay As-Salul lọ́gá àwọn mùnàfíkì òun ló bẹ̀rẹ̀ rẹ̀ ọba ń spread the egg àwọn èèyàn bá rò pọ̀ dòdò ni gbogbo àwọn sàábé táwọn náà tí wọn ò sì wádìí transfer the ọlọ́dẹ̀ká nàbí òfin ẹlẹgbẹ́ ayé ti àwọn sàábé kan jẹgbẹ́ ayé àwọn náà rò kó òótọ́ ni ìwọ náà kó ṣe làákẹ́ kó tó máa spread bí rán wà láì ló ti wá ní ipò tó bá tiẹ̀ tó wá ní gbódòdó gan ni kí ni wọ́n fẹ́ jẹ́ bí kó spread àbúrò ọmọ ìyá rẹ̀ ìwé ìsìnkú ọmọ ìyá rẹ̀ láti kó ló bẹ́ẹ̀ ṣe lé bá sọ̀rọ̀ tí òfin ni wọ́n ṣe ládàá àdámá ọ̀dà ní ìṣẹ̀jẹ̀ bá spread ẹ̀ kí gbogbo ayé mọ̀ yẹn ẹ wàá ṣe wá àsìkò kó lè yí padà ọlọ́run ọba ní iná lẹ́dínà yẹ́rìmúnà mọ̀sánátìlì gàfilátìlì mọ̀mìnáàtì lóìnú fi dùnìyà wà láàkírọ̀ wà láhùn àbáàbùn àbí súrọ́tù lóru yẹn náà ni súrà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ torí ìyàwó Àìṣà sọ tó fọ̀ ìyàwó Àìṣà mọ́ wá máa ẹni tọ́lọ́ ń torí ẹ̀ tó torí ẹ̀ padìẹ gan ibi orí adìẹ lọ́lọ́ jẹ ọlọ́fẹ́ sọ̀rọ̀ yawa Aisha pẹ̀lú pé kò ṣe sìnà ọwọ́ akọ́ mọ̀dájọ́ sìnà gan wa ó mọ̀dájọ́ ẹni tó parọ́ sìnà wa ọwọ́ fọ ìyá wa Aisha mọ́ iná lẹ́dí nàìjíríà òbílẹ̀ fókè ọ̀ṣọ́bà tó mi ṣe báwọn èèyàn tí wọ́n parọ́ mọ́ ìyàwó Aisha ṣe bára yín náà ni wọ́n ara èyí mùsùlùmí náà ni wọ́n ṣe báwọn èèyàn tí ń dàlú wárú náà ṣe bára yín náà ni wọ́n àwọn tó wá ń jí fóònù wa ní mọ́sálásí ṣe bára àwọn ọmọ ìyá wa náà ni àwọn tí ń tako súnà ṣe báwọn ọmọ ìyá wa ni àwọn tó dá wàhálà ní kọ́ọ̀bù lẹ̀ láwọn yunifásitì kan nílẹ̀ Yorùbá yìí òṣùbà tó mé ń kó ṣe báwọn èèyàn wa náà ni ìwọ náà wàá jẹ́ kan nínú àwọn èèyàn bú tí wọ́n ń dá burúlẹ̀ nínú Islam àwọn tí ń kà fara àwọn èèyàn wọ́n fi síbi jẹun wọ́n di jòdì oríṣi bára wa náà ni wọ́n òṣùbà tó mé ń kọ́ àwọn tó ní pé olóòtẹ̀ṣùbà odi kèfèrí òṣùbà tó mé ń kọ́ ti bára yín náà ni wọ́n gbogbo àwọn èyí tó pé ó lọ lòdì olóòde nìkáì ìyàwó rẹ̀ náà bá di kèfèrí ṣùgbà tó ń mínkú ọkọ̀ ẹran súná ọba fẹ̀ràn súná lẹ̀ ó ní bídíà kéèyàn fata sí kéèyàn ó fepo sí bídíà ní kárùmọ̀lá sí ìyàwó rẹ̀ sì rárá bọ́ bẹ́ẹ̀ ìyàwó yìí láta ó yí lépo ìyàwó yá aládùúgbò nígbà ó sì ó sì dàìbọ́ọ̀sì oṣùbà tó ní nǹkan fìdára yín náà ni wọ́n ọlọ́run á ní ẹmọ́ rò pa burú ni tó ṣẹlẹ̀ ká nílùú rẹ̀ ọba ṣẹlẹ̀ sí ìyàwó Aisha bó o láṣẹ mọ̀ ìdájọ́ yìí ọlọ́run á ní sẹ́ rí alẹ́dínà yẹ́rìmọ́nà lìmọ̀sọ̀nàtì lìgàfìlátì lìmọ̀mìnáàtì sẹ́ ráwọn tí wọ́n ń parọ́ sinimá àwọn obìnrin ẹni ọlọ́run tí wọ́n sọ̀ra wọn àwọn obìnrin ẹni ọlọ́run tí wọ́n kóra wọn jánu àwọn obìnrin ọlọ́run tí wọ́n wà innocent tí wọ́n jálá ìfọwọ́ mẹsẹ̀ níbi ìwà àzìná àlìmọ́mì náà tì àwọn obìnrin tọ́já pé wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́ ẹ wá ń parọ́ sínámọ́ wọn à gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́kọ́ sínámọ́ wọn gbogbo owó tó ń pè wọ́n ló ní síná lóyìn ló ń fi dùnì àwa làáfíà à èpè wọ́n gbé yín ṣépè láyé àtọ̀run ọlọ́run ọba ṣẹ̀bi lérú àwọn èèyàn bẹ́ẹ̀ láyé bí àti gbogbo ẹni tí bá ń parọ́ ọ̀sìnà máa yàn ọ̀rọ̀ rẹ̀ ní ètò láyé ọ̀rọ̀ rẹ̀ ó dòdúrú láyé torí pé ń bẹ lórí ẹ̀ ègò ń bẹ lórí ẹ̀ kò sẹ́ni tó lè bá a rí lórí inú òfin dóní àwa làáfẹ́ràn tọ́lá tó di lọ́run wọ́n tún gbẹ́rù wọn ṣépè èpè tọ̀run ni pé wọ́n wọ̀ jàánámà wàhálà ó máa dáàbò náà rí ọlọ́ni àwọn ìyà kékeré ìyà tó tóbi ni wọ́n jẹ tó bá di lọ́run torí náà ní pé ká gbogbo wa àṣẹrí àwọn oníkà lẹ́kọ̀ọ́ sìnà máa ń yẹ̀ orọ́kùnrin àtòbìnrin wọn jọ ń lọ ọba ni ó sìnà ni wọ́n máa ń ṣẹ̀ṣẹ̀ sìnà tán ní kílẹ̀ rí rẹ onímọ̀kẹ̀rù bẹ́ẹ̀ náà ni eléyìí ìfatẹ́gùn tọ̀hún làágùn èèyàn làágùn ó ti túmọ̀ sí kó ṣe sìnà ẹni á ẹni sísà tó ń lọ ìbá bá lò ní ìsìnà kí ló dé ẹ̀rù bí ẹ̀rù sì pupa ni ìbá ti láwọn tó bá ń bójú bá àwọn ọmọ ṣe ìsìnà à sọ́wọ́ tó dé tètè wọ́n fọ́ lẹ́gbàá 80 àìmọye ẹ̀tọ́ yẹ kọ́ jẹ gba 80 nílùú yìí ṣé nínú tá a gbọ́dọ̀ ṣọ́ra fún òun ni ká máa sáré pé èèyàn ló ní sì náà olùsọ pé ó ṣe rádaràda pé yóò wọ ẹ̀wù kẹ̀wù ohun aṣọkáṣọ àwọn ọkùnrin máa ń gbó mọ́lẹ̀ lábẹ́ ẹ̀yìn ṣùgbọ́n tó ọ̀bá tí ìwọ nìkan kọ́dà tó yẹ kó wọ nìkan lọ bá rí wà láìpẹ́ yàwọ̀ lọ tó àbọ̀ lọ yàgbẹ́ inú gbó lọ bá rí obìnrin kan lọ́ba ara ń gbó mọ́lẹ̀ lórí yé yé yé ẹjọ́ odi tó bá náà ẹ̀mí ti tó ẹjọ́ ẹ̀mọ́tò wọlé kan lẹ̀ ọba sọ̀rọ̀ bí wọ́n bá ṣèṣe àbí wọ́n ti ẹ̀tì bóyá wọ́n fẹ́ pẹran lórí igi lọ́wọ́ lórí igi lọ bá wù dáadáa tani lágbájá rè à lọkùnrin wó mọ́lẹ̀ wà lẹ́yìn lọ sọ fún adájọ́ ṣẹlẹ̀ àbá ọ̀jẹ̀ gba eighty <laughs> kí wọ́n lọ sí ọ̀jẹ̀ gba mélòó sọ́wọ́n tó yọ̀jẹ̀ gba ọgbọ́n náà wéyẹ̀ mẹ́ta kọ́ àwa kí lọ lọ́sẹ̀ lẹ́wọ́ wà láì dàlá ìṣúná láì rẹ̀ ṣì wò nígbà wà láì rẹ̀ wọlé wò díẹ̀ ní òfin wà láì ọ jẹ ìyà nígbà láì ìṣúná láì rẹ̀ ṣí láì láì láwà orí igi ni mo wà tí mo fẹ́ pa òkété tí mo rí sísítà àti bọ̀dà tí máa mu sìgá ń bẹ́ẹ̀ ní wọ́n bára wọn sọ wà láì gbogbo ara lórí báyìí ẹ̀ẹ̀mejì náà wọlé kanlẹ̀ gẹ́gẹ́ wa ni ààyè wu àwọn náà wá ń ṣe ààrù wà láì gbogbo ní wọn ẹgbẹ́ kọ́fẹ́ kẹ́ dáṣẹ̀ bí àfa irú tó rí àìmọye nǹkan ní ìdé èyàn ó rí tí ó sì fi ẹ̀kọ́ òun ò rí torí pé mọ́jẹ̀ ẹ̀kọ́ rírì rẹ̀ ò ṣe kéde o kò pé ṣùgbọ́n ní ìsìn orí àwọn mẹ́ta rẹ̀ bá ń bọ̀ ah ìtura àbábùlá ẹ̀ mẹ́wọ̀ àbábùlá mẹ́wọ̀ àbábùlá ẹ̀ mẹ́wọ̀ ọba ẹ̀ ẹ̀ ní ọlọ́run ẹ bá mú wọn ní bá lè lóòótọ́ ní sáré ní tú oko lọ́sáré ó sọ̀rọ̀ gbọdọ̀ tẹ̀ náà fi skẹ́ẹ̀tì rẹ̀ ẹjọ́ gbọdọ̀ ọlọ́ ẹjọ́ ah lẹ bá rà pẹ̀rẹ̀ pé lóòótọ́ ló bára wọn kì í ṣe pé ibù fẹ́ tó bá ti yọ nǹkan lára wọn gan lọ́ba rí ẹyin kọ̀wọ́ ṣòkòtò ńgbà tó rí ẹ̀yin mẹ́rin ẹ̀ tó jìyà nígbà tẹ́mi rí kọ̀wọ́ ṣòkòtò lóòótọ́ náà ṣùgbọ́n ń bá wọn lórí ara wọn ìwọ ní ẹni torí pé kọ̀wọ́ skẹ́ẹ̀tì àáfà ẹ jẹ ìyà bẹ́tà kẹ́mọ́ lọ rìpọ́ọ̀tì kankan á gbé tá a bá wò ó nira láti fòósì náà ó di lọ́dọ̀ ọlọ́run nìyẹn ọlọ́run sì wá lẹ́nu tí ó jìyà ṣùgbọ́n wọ́n wá parọ́ sìná mẹ́ni tí ò ṣe sìná irú mọ́ parọ́ mọ́ ìyá wa Aisha ọlọ́run ní ìyà ọ̀jẹ̀ gbogbo àwọn tó ṣe bẹ́ẹ̀ sọ wá rí àwọn sàábé tó jẹ́ ní ọlọ́run àwọn rọra wọn fòfin ọlọ́run wọ́n dẹ̀ fún wọn lẹ́gba 80 wàlẹ́ wọ́n dẹ̀ jẹ́ ọwọ́ adébi olórí gbogbo mọ̀náfìkì olóhùn ò lè jẹ gbá ń tòun àmọ́ ò lè jẹ gbá ẹgbà dìdìrín wo ni ẹgbà ayé ti kú ni ọlọ́wà ni wà lẹ́bi ìfà wà láàké bọ́rọ̀ láwù àbáàbùnálí sẹ́ẹ̀rí ọkùnrin olórí gbogbo nì èyí Abdullahi ọmọ Ubayi ọmọ Salu tó gún rí pòun ò lè jẹ gbá òun lófin ọlọ́ ẹ̀fílẹ̀ ìyàtọ̀ ìyẹ́ ẹlẹ́ta ẹlẹ́rù ni tó bá dijọ́ gbèǹde nínú bòmí ní sọ́rọ́tù náà ayé ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́wọ́ ní wálẹ̀ dínà yẹ̀rìmọ́nà mọ̀sánát ẹ̀ ráwọn tí ń lẹ́kọ̀ọ́ sí náà máwọn obìnrin àwọn obìnrin rere àwọn obìnrin tí wọ́n kóra wọn jánu àwọn obìnrin tí wọ́n sọ ìhòòhò ara wọn àwọn obìnrin tọkùnrin ò kí ń rí òwò wọn. abá àdánwò dé lórí yìí àdáwò ṣe kí ni ó dé ní òru yìí ṣèbóbìnrin ló bímọ mẹ́rin fọ́kọ tó sì wọ́kọ̀ lọ ilé ẹjọ́ pé òun kó lọ mẹ́rẹ̀ẹ̀rin ìkádẹ̀ ti wà yunifásitì yes l'Ogun State Ogun State ibẹ̀ ló ti ṣẹlẹ̀ ọmọ lórí íńtánẹ́ẹ̀tì ah kílẹ̀ wí alẹ́ yìí kẹ́ ẹ lọ ọmọ mẹ́rẹ̀ẹ̀rin àwọn bàbá ọmọ eléyìí àwọn bàbá àbúrò ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ mọ̀jà níyàwó lórí burúkú wàlẹ́ inú rẹ ti ń lò kó o bímọ lóòótọ́ ọkùnrin wọ menopause ṣètò bá wá padà lọ fẹ́yàwó míì ó sèmọ kú ni ò lè jẹun ọmọ ìkànnì yẹn ẹlẹ́kejì ìrònú yẹn ó lè jẹ́ ǹjẹ́ ní ó jẹ́ ọlá hypertension ó lè jẹ́ ǹjẹ́ ọjọ́ sábà bí ikú rẹ̀ nìyẹn torí pé bàbá ńlá brain tọmọ gidi ni ó fún yẹn kó o ti máa rúbọ ọlọ́mọ ọmọ mi ó fẹ́ parí mẹ́sìn mẹ́sìn ló ń ṣe ó ń ṣe lọ ó ń ṣe Arabic and Islamic studies àáfà ọmọ bá I'm very sorry, sir. You are my father. my mother has told that. gẹrẹ wu níyàwó lórí ibi. Ṣùgbọ́n tó jẹ́ nire ìwọ náà wá ń a láì dẹ̀rẹ́ rì. Ọlọ́run làwọn tán bá parọ́ mọ́bìnrin ẹni obìnrin tó sọ́ra thumma lam ya'tu bi arba'ati shuhada àwa bi wọ́n pé what are your proofs onímọ̀kẹ̀rù bẹ́ẹ̀ náà ni kéde tó rí lọ́bẹ̀ tó darí ọwọ́ ó lẹ́nu èmi ló sọ bẹ́ẹ̀ fún mi à ẹ̀mí èṣù ni ó jìyà ọlọ́ni túmọ̀ lámúyátú bíárùbá àti ṣùádá wọn àwa mẹ́lẹ́rìí mẹ́rin wá four witnesses ọlọ́nirú àwọn èèyàn bẹ́ẹ̀ èèyàn bú ni wọ́n fàjìlìdúhùn fàmàlì nàìjíríà ẹ fún wọn lẹ́gba eighty ẹgba ogún lọ́nà mẹ́rin tí Yorùbá máa ń pè ní kéde ọgọ́rin wàkọ́lá rọ́súlù sallallahu alaihi wasallam anábì náà wá ń ṣàlàyé fún wa ẹ̀yin tẹ́ ẹ máa parọ́ sinamá ẹja wọ́n bẹ́ẹ̀ ìwà bú ni kò dáa ó ní ìjítẹ́nìbú sábọ́ àlùmọ́bìkọ́t ìjítẹ́nìbú àsábọ́ àlùmọ́bìkọ́t ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirẹ́ àwọn ẹ̀ṣẹ̀ búlá méje kan tán yára sọ ní dẹni tí ó parẹ́ wọ́n yára sọ ní dẹni tí ó ṣòfò wọ́n yára sọ dẹni tí ó ráre wọ́n yára sọ dẹni tí ó jìyà lọ́dọ̀ ọlọ́run fàdákàrà mi ní a kọ́fàlì mọ̀ sọ náà tìlì káfí láti lè mọ̀ mí náà ànábì wá ń sọ àwọn nǹkan yẹn lọ ó lára ẹ̀ náà ni ká máa parọ́ sí ná máwọn obìnrin ẹni rere àwọn obìnrin tákóra wọn ń jánu àwọn obìnrin tí wọn ò mẹsẹ̀ níbi ìwà sí ná àwọn obìnrin tẹ́gbọ́ náà ń gbọ́ lódodo ká máa wá parọ́ sí ná mọ́ wọn ara ẹ̀ṣẹ̀ méje tí ó bí ìyóṣòfò lọ́dọ̀ ọlọ́run làwọn bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ní alimuslim man salima alimuslim ó na mi lisani ìwà yẹ́dì àṣẹ mùsùlùmí lẹni táwọn mùsùlùmí là ń bi aburú àárín rẹ̀ àtọwọ́ rẹ̀ ìwọ náà wá parọ́ sinimá èèyàn kí ni tó ṣe kóńtọ̀ ó kàn ní aburú kí ni àárín rẹ̀ sùtá ó ṣe ní sùtá ètè jama àṣẹ ẹnu yìí mọ́dẹ́gbàgbé tánàbí àṣàlà ń sọ tó sọ fún sàbẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀wọ́ náà kí ni ọ̀yẹ̀ kan wọ̀ náà à ń gbogbo wọn tó ọba jẹ́ pẹ̀lú tiẹ̀ àwọn disparaging comments àwọn nǹkan tí ó mọ̀ mú aburú dání fẹ́ lómi o gbọ́dọ̀ ṣọ́ra ọmọ ìyá rẹ̀ àwọn ìyá àwọn olùrí ọ̀rá àfa àti ìbọ̀rá kìíní pẹ̀lú ilé lọ́wọ́ ṣé tí wọ́n ráwọn èèyàn ti wá ń bí ìgọ̀ wọn tún ní làákà yìí ẹnì kan sọ̀rọ̀ fún yín ẹ̀ẹ́dẹ̀gbàgbọ́ bẹ̀ lá bóyá torí bọ́ọ̀lù experience wàhálà ìtọ́ bá dẹ́nì kan bá rojọ́ fún mọ́ bìlífù hundred percent ìyàwó wa rojọ́ fún ọ̀pọ̀ ọ̀pẹ̀ mọ́ bìlífù àáfàá náà wà rojọ́ pa ẹlẹ́yà rẹ̀ mọ́ bìlífù òdodo wà bẹ́ẹ̀ irọ́ náà ṣe kí ni ó wà bẹ́ẹ̀ so nígbà tó tó lè balance equation tó bá gbọ́ ti side b sórí èèyàn jẹ́lẹ̀ à wàlẹ́ ọjà àfọ̀dúnrúgbọ̀n ọjẹ́ ustaasu ọjẹ́ mọ̀ọ́mù ọjẹ́ sheikh àtòkọ́tẹ́rí ẹ máa pè é má ṣe mistake èèyàn náà sì ni jẹ́mọ̀ kí mo pè é èèyàn ustaz èèyàn imam èèyàn ẹlẹ́à èèyàn afa kìí ṣe màláíkà ustaz kìí ṣe màláíkà imam kìí ṣe màláíkà alájì àbí màláíkà alájà èèyàn náà ni àdàmú ọmọnìyàn sì ní pọ́mọnìyàn ò ní rojọ́ pọ̀ òun lòún jẹ̀bi kódà láyé ànábì sallallahu alaihi wasallam àwọn tán lórí jù ọ lọ ìmí inú wọn ó gbìyànjú àti rojọ́ pọ̀ òun lòún jàre lànàbì ṣe sọ fún wa pé ẹ wá ń bì ẹ wá ń bì ẹ máa wá rojọ́ fún mi ẹ máa kẹjọ́ wá ẹ ọlọ́run ẹni tó bá lọ sọ tí ò ṣẹlẹ̀ òun lọ́jẹ̀bi mo wá gbáre fún kọ́mọ̀ pé kíta àtọ́mínà náà rì ní jáà náà mọ̀ gbélé lọ́wọ́ torí ní ọjà rí ìwọ tó ọ̀bà lẹ́sìn rí ẹ̀sìn lọ́mọ ah wà ah àti bẹ́ẹ̀ ah yẹn ah, yẹn ah ilé wàlẹ́ tó ti gbọ́ sáré sáré bí ọ wà á gbé sínú àjọ ọ wà á jọ wà á yí wà á dẹ́mi ní gbogbo yìí tẹ̀tẹ̀ rò lámọ́là méjì ẹni kó fún ọ léèrè àbí kó fún ọ yẹ fún ọ kọ́ wá máa rí wọn náà wọ́n kẹ́ ẹ bá ti lẹ́sùn nígbà yìí tẹ́ ẹ gbà pé ló tọ́sọ òdodo ṣe kí ni o ọwà irọ́ náà ti ṣe kí ni o ìgbà tó àwọn fi ah wàláì pé ní bó ṣe sọ náà ló wì ìyàtọ̀ kan fẹ́ wà bẹ́ẹ̀ ni pé ó ti àwọn ọkàn kan mọ́ lórí lóòótọ́ ó sì lóòlù létí òkè ọyá kí lọ fẹ́ sọ sí tèbí wọn náà nílà àká yìí ó ti mọ òdodo ó ti mọ ọ̀rọ̀ ìyẹn ló fà tọ́jọ́ pé a gbọ́dọ̀ máa fi ahọ́n ká tó máa ṣe mùsùlùmí ní sùtà wọ́n là ń bí ọkọ̀ fún Mu'adh léèrè Mu'adh sákàlá tí kàwé mọ́ ká ọbẹ̀ kí yàrá rẹ̀ padà nù ẹ̀ kì í ṣe bá nàbí ṣe pé o gbólò yẹn lára fi máa ń sọ fún yàn pé ah, ṣébi o tó wà látijọ́ ire ṣé pé òtò tí ì já sí ìwọ òtò tí ì lajú débẹ̀ ìwọ òtò tí ì mọ̀ anabi ni tó sọ́ọ̀mọ̀ pọ̀pọ̀ ọ̀lọ́pọ̀ wálé yẹ kúbu nọ́ọ̀sì aláàmà náà kí ni yọmọ al-qiyāmah ilá àṣọ ìdú so ọ̀rọ̀ kan wọ́n mọ̀ wọ́ àwọn èèyàn pẹ̀lú kíni o pẹ̀lú ọrùn wọn pẹ̀lú gbogbo àwọn oríkèéríkè àwọn mọ̀ wọ́ wọn kẹ̀tíkẹ̀tì lọ ní nájọ̀ gbèdé àfi kọjá sí pé látara tó ṣe kíni o tí wọ́n fẹ́ ló wọn sọ. nínú àdìsí Bukhari àti Muslim Ànábì sallallahu alaihi wasallam ó ní mọ̀nkọ́bàfà mamluka wù bí zina ẹ tó máa wọlé yìí o ẹrú ẹrú lásán tọ́lá lómi ó lè parọ́ mẹ́rù rẹ̀ kán lè bá jẹ́ ń yà anabi lẹ́ńtọ́ sallallahu alaihi wasallam wọ́n lẹ́ńtọ́ bá parọ́ sínà mọ́ ẹrú ẹ̀ ẹrú tó yẹ pé wọ́n ló ní kápá lórí àbọ́mọṣẹ́ rẹ̀ àbábúrò rẹ̀ ọwọ́ ló ṣe sínà láì dẹ̀ ṣe sínà òkìmọ̀ àlẹ́ ilẹ̀ hadu yawm al-qiyam ìwọ́ tó parọ́ sínà o ìyá ẹgbà ẹ̀ẹ́tì tó yẹ kó ọjẹ́ láyé anabi ni wọ́n fún ọjẹ́ lọ́rùn àdìsí Bukhari àti Muslim ni o kì í ṣe àdìsí gbẹ́gbẹ́ o àdìsí ọ̀fẹ́sẹ̀ nílẹ̀ ni o adébí ni ẹni tó parọ́ sinimá yan wà láì tí wọn ọba jẹ́ yàrá yẹ yóò jí ààrẹ lọ́rùn wọn wà kójọ àtọ́nà bá ti forí yìí tó túbá wọn wà fún ní yàjọ́ gbèǹde ilá yẹ̀kú náà kàná kọ́ọ́là ilá yẹ̀kú náà àyàfi tó bá já sí pẹ́ni tó sọ̀rọ̀ jàmọ́ ẹ̀já gbọ́ yìí o bó ṣe sọ gẹ́lẹ́ lọ́rọ̀ ṣe kéde o lọ́rọ̀ rí nínú àdínsì míì ẹjá fi yẹn lẹ̀ káwọ àyà suratul azab àyà 58 ọlọ́run ni walladhina yudhuna al-mu'minin wal-mu'minati bighayri maktasabu fàkọ́dí ìtàmà lóòótọ́ náà wáyé mọ́bí náà ọlọ́run ṣe ráwọn tí wọ́n ń fi sùtá ṣe àwọn olùgbàgbọ́ òdodo lọ́kàn yìí wọ́n tó wá ń fi sùtá ka àwọn ẹni ọlọ́run lóbìnrin láì ṣe pé wọ́n lẹ́tọ̀ọ́ sí wọn àdí sẹ́ẹ̀fù ẹ̀ láì ṣe pé nǹkan tí wọ́n kàn jẹ ni láì ṣe páwọn náà fà á fàkọdé tàmà ló gbòho tá náà wà ìfúnná mọ̀ bí iná ọlọ́run ẹ̀ lọ́ọ́ mọ̀ dájú irú àwọn èèyàn bẹ́ẹ̀ á ah, àdáparọ́ ńlá ní tí wọ́n ń ṣe yẹn ẹ̀ṣẹ̀ tó fojú hàn ní ẹ̀ṣẹ̀ ẹbú òun ni àfààní àmọ́mọ́ kọ̀dá fún àwọn mọ̀lùmọ̀mí nínú àìṣà lọ́dí àlọ́ ányá bá dàbí sùn ìbàrọ́ àti àmìnà sàmà fàwúwà káfìró ẹgbọ́n bí àrùntà dé àwọn ṣíà olórí burúkú ni wọ́n àwọn kan náà pè ní ṣíà tí wọ́n láwọn làwọn ń tẹ̀lé àfa wàhálì àbí bọ́ọ̀lù òbí àbáyé nípìnlẹ̀ ìṣẹ̀lẹ̀ ayé wọn ṣùgbọ́n àwọn ṣíà ti ṣe ìwọ́n tó burú jù bá lọ àwọn ṣíà fẹ́rẹ̀ lórí gbogbo yìí àwọn náà máa ń pe ìyá wa Aisha lórí ìsìnà wọn á pe Abubakar lóòkọ tí ò dáa wọn á pe Umaru lóòkọ ọdún àwọn ṣíà yìí dòní lẹ́yìn ìgbà tọ́lọ́ ń tó sọ kùránì kalẹ̀ pé ìyàwó Aisha kò ṣe zìnà àwọn tó ń sọ kó ní zìnà ìyàwó Aisha àáfà wa ń sọ níbi pé ṣe é rí àmọ́ mọ̀nkọ́dáfà umalimomi nínú Aisha ta rọ̀bí Allahu anha bada nuzuli ìgbàrọ̀ àti àmì ìsàlẹ̀ fàwùwà káfíró mọ̀kábìbó lè lọ́hàn fàyókútàlù a ah, ìdájọ́ náà làbá àdúrà ẹ̀ àáfà lẹ́ni tó bá tó pè ya wa ìṣà ló ní sìnà lẹ́yìn ìgbà tọ́lọ́ ti ní òsè sìnà àáfà ní kèfèrí ni á pa torí pé ó ti parọ́ ó pe kùránì nírọ́ ó lọ́lọ́ wọn bá ń parọ́ ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ blasphemy nìyẹn jẹ́mọ̀ ṣe tí mò ń sọ yé ẹ bá ti lè back of blasphemy nínú òṣèré àwọn aṣọ orí ẹ̀ kalẹ̀ lọ́rùn ẹ̀mí torí náà ká sọ ṣe. àwọn ẹni ọlọ́run ká má pè wọ́n lóòkọ́ tí èsè tiwọn ìyá wa Aisha ọ̀gá àwọn ẹni ọlọ́run gbogbo àwọn tọ́lẹ̀kọ̀ òsì náà wọn tí wọ́n ibi tá a dúró sí nìyẹn lórí ọ̀rọ̀ kọ́fúlì mímọ parọ́ obìnrin ẹni eré tí wọ́n ṣe ní nínú àwọn òun ni abdulmo biakidi amuwali náà sibili bátìlì òun náà ni kéèyàn ọmọ ṣàbòsí àbòsí ṣíṣe pẹ̀lú kọ́gba dúkìá àwọn èèyàn lọ́nà ìlú ó lóun fẹ́ bá wọn wáṣẹ́ ká san five thousand ọgbà lọ́wọ́ èèyàn hundred ọ̀rẹ́ wa bá gbé ó gbé bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa ó ní wọn bá ọ̀rìn bá ọ̀rìn ní ìwà nínú jáàmù yìí wọ́n sáà fún mi ní twenty thousand ìwọ náà bá lọ parí iṣẹ́ rẹ dojú rúrú ọmọ sùlùmí àáfà àkànná sọ ti ẹ̀jọ́ ní four million lọ́gbà kan náà àwọn olóṣèlú sẹ́rẹ́ àwọn àáfà àlejò ẹ̀wò pàápàá náà àwọn ọ̀dọ́dọ́ máa ń gbọ́ mọ́tò ńlá lá sẹ́rí àwa máa ń sọ fáwọn èèyàn wà láìké èèyàn ogun mọ́tò ńlá àbọ̀kọ́lé ńlá kì í sàtẹ̀lé oríire oríire ayé lẹ́yìn rí sí ṣùgbọ́n kì í sàtẹ̀lé oríire lọ́rùn ṣé wá rí kéèyàn tó wá tòsí èyí tó sàpẹrẹ pé yọwá lè jẹun náà èèyàn lè tòsí tí ó wọ náà ṣùgbọ́n ojú ló sì o ojú lówó mú kí ni mọ́ o Islam original ṣé wá rí nínú àwọn tí wọ́n máa ń sorí ibú jù lọ́dọ̀ Ọlọ́run òun làwọn tí ń jẹ dúkìá onídúkìá bèlè bá pélì lọ́nà àìtọ́ ìtumọ̀ rẹ̀ ni wípé tẹ́nìkan fóònù mi lélẹ́yìí ẹnìkan wá yọ mẹ́mórì orí fóònù mi kò bá dá padà fún mi mọ́ ó lágbára màá gbàǹjọ wéde torí mi ò bọ ẹnìkan jí bàtà mi nínú mọ́sálásí ó ti ṣẹlẹ̀ sí mi gangan rí tí mo lọ kí wọ́n bá jí bàtà mi lọ sincerely eré ni àwàdà èèyàn máa làágùn lójú ẹsẹ̀ o lè lówó mi lọ tí ìlànà tàbí ẹ̀túkọ́ tó lè gbà kà kọ́ ọmọ sí mi ìṣẹ̀lẹ̀ ọlọ́run kọ́ làwà. afọ ní gbogbo àwọn tí bá ti ń gba dúkìá àwọn èèyàn ṣe lára wọn làwọn alpolis àwọn ọlọ́pàá nàìjíríà àwọn èsì gbọ́wàsí abẹ́rẹ́ ọlọ́pàá fọmọ gbọ́wàsí bóyá àwọn kọ̀ọ̀kan ní wọn aláì ní pé àwọn ọ̀gá wọn wọ́n bá lè máa ẹ̀wọ̀n fún ẹ̀rí wò ní gbọ́nà tọ́lọ́ bá lórí náà kú ni ọ̀pọ̀lọpọ̀ ṣẹlá àwọn yíyọ ara tí wọ́n ní lọ́yọ̀ stéèdì ló bá ṣe ya tọ́ọ̀dù tí mi ìyá àpààyàn náà wọn tí mi ìyá kó mo tí kéyìn ó jóná tí mi ìyá kọ́ máa rẹ́pù omi tí mi ìyá kọ́ máa ṣe ládàrá dájú wọ́n ọ̀gánáìsì annual Ramadan lecture tọdún ilé ìsàkóso ọ̀gá ti ọ̀gánáìsì wọ́n máa lẹ pósítà wọ́n dẹ̀ màlá dìbò ìlú wọ́n lè change ẹ̀rọ lórí ìlú alájí mi ní o sì still náà wọn lè change ìtí ọ̀jẹ̀ wọn change ẹ̀mí wọn ṣe kéde o fi kùlù bí mọ̀rọ̀ àìsàn ṣe ẹ̀mí láwọn sọ pé ara lásán lẹ̀dá ń tọ́jú ẹ̀dá ò tọ́jú ẹ̀mí tọ́jẹ́ bàbá ara ẹ̀ka lè pé àfọyín ìyá àrìmú àtọ́jú àtọ̀tẹ̀ àwẹ̀ àwọ̀sọ àwọ̀sọ wọ́n báyìí àfikàn sọ́wọ́ ìtọ́jọ́ pé náà yóò mú ọgbà yóò kó ọgbà tí ó ṣe kí ni tí ó fẹ́lẹ́ ọkùnrin ó lò pẹ̀fú obìnrin lò pẹ̀fú jáde nù sẹ̀ríà jẹ̀mọ́ wàhálà ìgbogbo tá à ń ṣe àfi ká jẹyẹ ọlọ́run bíbẹ̀ ẹ̀kọ́ ẹran oúnjẹ ẹ̀dẹ́ oúnjẹ kíra pé ó oúnjẹ ẹ̀dẹ́ lásán ní ọlọ́mọ sí alóúnjẹ ẹ̀dẹ́ ti àwọn. àwọn ọlọ́pàá nàìjíríà wọ́n rẹ̀ jọ wájú ọlọ́run wàláyé ó ra wọn mọ́tò mi lórí olórí igbó wọn bẹ́ẹ̀ yóò fún wọn olùjẹ́ èèyàn lọ ìmí máa ń ṣépè sí ìkan ti sọ ní pé tó o bá fẹ́ mú owó òun ọ̀wà mú níjọ́ ìdíje sọ̀rọ̀ ojú ọ̀gá olówó kókú lọ ni owó kí mo kè jẹ́ àmọ́ kókú lọ kárùn lọ à èwo ni kókú lọ kárùn lọ yìí àwọn ọmọ náà fún wa ní pé owó ìfọ gbogbo wàhálà alẹ́ ayé òun kọ́mọ lọ́dọ̀ ọlọ́pàá yìí ọmọ òun kókú kókú lọ kárùn lọ wọ́n ni à ó ní wàhálà owó táwọn ọmọbìnrin ara ní owó kókú lọ kárùn lọ lówó kéde o lówó ọlọ́pàá mi ni ẹ̀ẹ́n sáwọn ọlọ́pàá sì máa ń gbọ́ tẹ̀ sọ ọ́ me i dey collect money from you Sorry, àwọn ọlọ́pàá tó wá rè wọ́n tó wá ní fọ́múlà sórí èyí tó fagídí gbà ọ̀tá ọlọ́run ni èyí tó fi sùúrù náà gbà kí ni o ọ̀tá ọlọ́run àwọn kan mo ti rí kan rí inú wọn yóò máa ń sá àfà àwa ilẹ̀ ẹ̀fẹ̀ yẹn ṣe wíkẹ́ ẹ̀yìn náà ilẹ̀ tó bẹ̀ ọ̀ bá àgbókùn yẹn sínú mọ́tò sáàtì fún wọn ní kí ni o nǹkan wíkẹ́ ọ̀ bá àgbé orí odidi ọmọ tó sínú mọ́tò sáàtì fún wọn ní kí o ńlọ́jẹ́ káwọn ti ń saburú ọmọ aráyè lọ́nà òní káláwọn ọlọ́pàá nàìjíríà bá jẹ́ pé wọ́n ń gbowó àwọn ìbọ̀mẹ́ tí wọ́n máa gbà wọ́n orí bú wọn tán máa ń gbà yẹn àìmọye ọ̀daràn wọ́n ṣe kíni o wọ́n ti wọ́n ti gbowó lọ́wọ́ ọlọ́run làwọn. ọlọ́ni wà látàkùlù àmúwá alákùnbẹ́yìnà kọ́ńbẹ́lẹ́ bá tẹ̀ wà tàdé lọ́ọ̀bẹ̀ ààyè lálẹ́ ṣùkàm ọlọ́lẹ̀ gbọ́dọ̀ máa jẹ dúkìá ara yín nítorí àìdá ọ̀nà àìtọ́ ẹ má gbàjẹ́ dúkìá ara yín nínú Suratul Baqara nìyẹn ọlọ́ni iná máa sẹ́bí ìlú alálẹ̀ bí iná yẹ́bùlì mú nà náà sà wáyé gbogbo ọ̀nà fi ẹ̀kọ́ eré làwọn àbá àbùnà verse ọlọ́run ní sẹ́ rí àwọn tí wọ́n ń ṣàbòsí ọlọ́run ní ìnàmá sẹ́lílù alálẹ̀dí iná yẹ́bùlẹ́mọ́nà nasa ẹ̀rí ẹ̀ṣẹ̀ ìyà ìjìyà ẹ̀ṣẹ̀ orí ìbú orí àwọn kan ni ó wà àwọn wo ni alẹ́bí iná nasa àwọn tí wọ́n ń bákan náà wàyẹ́bùkú náà fi arúgbì bìgẹ́rì làhák wọ́n wá ń kọjá àlà lórí ilẹ̀ ọlọ́run wọ́n transgress irú ẹ̀ làwọn tí ń gbalẹ̀ ẹ̀kì àwọn tí kẹ̀ ń wọlé láì nídìí ọlọ́run ní ká sọ̀rọ̀ wa ọláyíká làwọn àbáàbùn ní alí ọlọ́run gbogbo àwọn tí ń ṣàbòsí àwọn èèyàn yẹn tí wọ́n ń ba nǹkan tí èsè tí wọ́n lọ́dẹ̀ tó ẹ̀fídà lójú ó jìyà ìyẹn ẹlẹ́tẹ̀ eléru ọlọ́nkọ́lá wa bẹ̀. ọlọ́ni wà bọ́ọ̀lì múnà máa làwọn mi wà líyé wà lánàá sí ẹ̀ ráwọn alábòsí máa làwọn mi wà líyé wà lánàá sí kò sí nǹkan kan fún wọn nínú ẹni tó lè ràn wọ́n ṣe nínú olùgbọ̀wọ́ àbálárànṣe wọn à lólùgbọ̀wọ́ wọn à ní helper wọn à ní supporter wọn à lẹ́ni tó lè assist wọn bákan náà ọlọ́run ọba àlejò ọlá ní àvúlímù àdúgbò ọ̀sálà ló ṣe léyìí ó ní àvúlímù zulumatun yawmal qiyamah àṣẹ gbogbo ń tọ́ bá jọ máa bù sí òkọ̀ọ̀kan ní ọ̀jẹ́ lọ́jọ́ òwe ìgbé nínú àdìsí ni ànábì ní mọ́ńdọ̀ lámọ̀ ṣibra nínú làárùbí tó kọ̀wé ilá àròbí náà yawmal ẹ̀rẹ́ nìkan tó já sí wípé ọlọ́ọ̀ sàbòsí ṣíbúrá ṣíbúrú ni tí òdu íǹṣì kan lọ nínú ilé onílẹ̀ wọ́n wàá mú ilẹ̀ yẹn wọ́n dáadáa wọ́n ó gbé kọ lọ́rùn lọ sílẹ̀ keje tó bá dijọ́ ògbé ìlú kìyàmọ́ ọlọ́run kó làwọn àjọ ni ọlọ́ni iná lọ aláyájú rìkọ́là dárọ̀ ọlọ́run yìí ṣàbòsí rárá bó ti wulẹ̀ kó kéré mà tó nínú rìwáyà mi anábì ní mọ́túlùlùgẹ́ níyì dúlmọ́ sẹ́rà kìí ṣe pataki tàdé pàtàkì ọjà ẹ̀jẹ̀ ní gbèsè o ti wá lówó àti ìdápadà wá gbùgà àsìkò yẹn kọ́ lówó padà lọ arántí pé ó yẹ kó káwọn ẹ̀rọ sí Mr Biggs ó yẹ kó kọ́ o fẹ́fẹ́ láìsà kó kọ́ lọ sí o àbí àtàwọn ilé olóúnjẹ ọwọ́ tiẹ̀ òfin òkùnkùn gbogbo eléyìí kò bá mọ́tòlù gẹ̀ ní yìvùlùmọ̀ kéèyàn jẹ́ èèyàn lówó ó dẹ̀ ti ṣiṣẹ́ ó ti rówó ó lè sanwó ọwá ń lọ àwọn tó jẹ lówó lára ànábì lábòsí ló ṣe irú ẹ̀ náà ni àwọn tí ń gba àwọn èèyàn ṣiṣẹ́ ìwọ proprietor school ni ọ wàlẹ́ àwọn ọmọ ti sanwó owó bẹ lákàntì ẹ bẹ́ẹ̀ ni kò jẹ́ ọdọ̀dì tààtì ni sanwó sálárì àwọn workers ní ọjọ́ twenty five lọ́ba lówó lọ́wọ́ tó bá jọ́nù twenty seven sanwó wọn ó ti ẹ̀wà pẹ́ àríwá ẹ̀rí ọ̀dì tààtì sanwó wọn mọ̀ ẹ̀wọ̀ agbadisẹ́ ni o yá àmọ́ rògbé ẹ̀ lè sálọ jẹ́ wọ́n sálọ ìwọ sì máa fọ́ sàbòsì àwọn náà sàbòsì èèyàn ẹlòmíì tẹ́ pé ó gbowó tọ́ báyìí pì ọyọ kó fún ọ ní notice kò ní fún ọ ìwọ fàánù ńlẹ̀ ẹni tí bá ń bọ́ lọ nájà ọlọ́run ní iyẹ̀pẹ̀ rẹ̀ kò ní lóbi jì ṣùgbọ́n wọn náà jẹ àwọn èèyàn lówó àbí wọn náà ní ìsìn ẹnìkan tajà fún ọ wà láì ọ̀tà sọ fún rọmọdọ́ọ̀nì bọ́ọ̀lì ọlọ́run tó wà láti gbogbo àwọn tẹ́ ẹjẹ́ lọ́wọ́ ni ẹ lọ sọ wọ́n fún ní sọ̀rọ̀ yẹn lórí rọmọdọ́ọ̀nì láìpẹ́ yìí tó dákẹ́ ọjà ẹ̀yàn lówó wà láì òsì lágbára àti sán ọwọ́ àná ọ̀rá sọ òde twelve thousand táwọn ọlásọ wèrè kan ibi ta ni mo wọ bọ́sùkọ̀rọ̀ kan tọ́mù wọ bọ́sùkọ̀rọ̀ tó fi lọ́gbọ́n sọ lòdì rẹ ọjà ẹ̀yàn lówó ọwọ́ àná ọ̀rá fóònù ó lọ ra fóònù fifty nine thousand naira òun náà fẹ́ máa bùgà ó ti jẹ gbèsè fọ́ọ̀tì irú ta ní wọ́n lo fóònù ẹgbẹ̀rún padà ọwọ́ ṣe kí ni o ọwọ́ ń ronú kéèyàn jẹ́ èèyàn lówó ó sì ti rọrọ̀ ọlọ́run ti sàánú rẹ ọwá ń lọ lára àbòsí ni o àáfà alábòsí àáfà ni wàmín akbari zulmi aliyeminu alfajira alahakin alayhi. afa n'inu àbòsí ni pé kéèyàn máa fọlọ́ búra lórí irọ́ ìbúra ibura èṣù ìbúra èké tó o sì mọ̀ pé tó búra bó rí yẹn wọ́n nípa nàbí wa sallallahu anábì a ha kọ borí in mùsùlùmí bìyẹ̀mí ìnìyí náà rọ ọlọ́run ànábì rẹ̀ tọ́ bẹ́ẹ̀ lọ fọlọ́ lórí irọ́ láti fi gba ẹ̀tọ́ ọmọnìyàn kan hakumuri in mùsùlùmí ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí ó ní bùkátà ìwọ wá lọ gbìyànjú àti ṣe àbòsí kan ọba gba ẹ̀tọ́ rẹ̀ ànábì ní ọfọ kan balẹ̀ já àná náà fẹ́ fún tẹ ọlọ́kọ́ làwa o ní kílà yà wàyí àdàbí ìtẹ́ sọ ètò lágbára tó bá jẹ́ pé nǹkan díẹ̀ kọ́ bíi twenty naira bíi pákó rẹ̀ bíi pa bíi báírò bíi nǹkan tí ò lásù sí àdàbí ilé ilẹ̀ ẹ̀rọ ọpọlọ mi ṣe rí àdàbí ilé kódà wáyé kánà ṣe àyè sí ra ìbá àjẹ́ nǹkan tó kéré lóòótọ́ wáyé kánà kọ̀ọ̀dù ibà min àrọ́ọ̀kì wáyé kánà kọ̀ọ̀dù ibà min àrọ́ọ̀kì ànábì ní ọba àjẹ igi pákó ilé ilé ìtọ́ popular nílẹ̀ Lárúbáwá abẹ́lẹ̀ òkú fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ nínú ìwáyà àdífì míì wọ́n ló tó wà níbẹ̀ wípé ànábì ní mọ́nísítà àmọ́náwù aláàmọ̀lé fàkàtàmọ̀ná ẹnìkan tá a gbéṣẹ́ fún ìwọ jẹ́ mínísítà báyìí ìwọ jẹ́ kọmíṣánná ìwọ jẹ́ tá a dàrẹ́tọ̀ jẹ́nẹ́rà ìwọ jẹ́ ipò báyìí ipò báyìí anábìláni tá a wá gbépò lé lọ́wọ́ yẹn tá a ní ọmọ ṣe nǹkan ọba lọ́wọ́ fi pamọ́ ìwọ̀nba ń tọ́mọ̀ nínú òdodo ọ̀sọ́ síta irú ẹni yìí yọ́ọ́ jẹ́ sí pé gùlúùlù ni ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tó ń ṣàbòsí ẹni tó ń jí nǹkan tí ó yẹ kó jí ẹni tó ń yọ nǹkan sẹ́yìn wàhálà ìwà burúkú ni ìwọ tó ọdún mi mọ̀ ṣe wẹ̀ tọkọ̀ ẹ bá fọ́ ẹ̀rà kan ten thousand ó sì ra nǹkan nine five dá five hundred yẹ padà fún ó ní ẹ̀rà kan three thousand kẹ́hìn ṣe bẹ̀ ẹ̀ sì ná two seven dá three hundred naira rẹ̀ padà fún gbogbo orú eléyìí ni ó jà á jẹ́ ẹ̀yọ́ náà ó ní àáfà ò ti understand àáfà mi lówó lọ́jú bẹ́ẹ̀ ìwọ kọ́kọ́ fà á fẹ́ ẹ̀ náà tó bá ní èlé lókù five hundred so rọwọ́ mi àbó rọwọ́ mi kí ni tún rọwọ́ mi ẹ máa mú lórí bá ń ṣe kí ni o ìtàkà gbowó mi àáfà sórí tá à ń sọ ìwálẹ̀ ọjọ́ mẹ́rin ni èyí ò túmọ̀ sí kọ́kọ́ rẹ láwọn mọ́ta jẹ̀ sáwọn ẹ̀tọ́ rẹ ni. aha fóònù làwọn bàjẹ́ bàjẹ́ bí wọ́n bá kó five naira wọ́n gbà olè ni wọ́n ẹlẹ́yà mi olójú kòkòrò bàjẹ́ bá kó fẹ́ ṣe ni o kede í fi ilẹ̀ ìwà ni ọkọ náà tó wà ní àwọn ọkọ tí lówó lápò tí lè kó tí na tó ní àmú trọ́ọ̀sì sọ wá rí ẹni tá a bá lò ọwọ́ a lọ fi pamọ́ etí òdìmọ̀kì tó ń lọ ọmọ bí okùn bí okùn bí abẹ́rẹ́ nǹkan tó kéré àbí n tó jù bẹ́ẹ̀ lọ àáfàá ni n tó jù bóyá ní nǹkan ogun àbí nínú tá a kó sí kọ́sọ́ díẹ̀ yóò mú wájú ọdún ìdá kìámà ọjọ́ tó ju ọmọ tìyá ọmọ yẹn kú náà sùn lọ́wọ́ tẹ̀lé àlàyé ọjọ́ tí kálukú òjò níwájú ọlọ́run abẹ́ náà ọlọ́run ti àṣàṣeyọrí níjọ́ náà àádùúró ń bẹ̀yẹn lé ní ọ̀rọ̀ àbòsí náà láwa àti ìparí ṣùgbọ́n wùwà ká sọ̀rọ̀ díẹ̀ nípa àwẹ̀ Ramadan eléyìí tí ó súnmọ́ wa abẹ́ ọlọ́run ti àgbà Ramadan láyé àtàlàáfíà jẹ́mọ́ àwọn tọ́kọ́ kan wá báyìí òun ni àlè ìgbàlè ṣáà Ramadan gbígbáradì gbígbaradì mímára dúró prepare huh? preparation towards achieving Ramadan nínú àwọn nǹkan tó wá yẹ ká ṣàkíyèsí kí n sọ méjì mẹ́ta mẹ́rin lónìí alákọ̀ọ́kọ́ inú ṣàbánù la wà yìí ẹ̀yin tó ẹ jẹ́lẹ̀ à ẹ̀yin sisters ìwọ tó o bá jẹ rọmọdọ́ọ̀nà ní last year ìyá wa Aisha ló wọn a máa san tòun nínú ṣàbánù ìwọ náà lọ san tiẹ̀ ó ní solid fourteen days ṣàbánu pé mẹ́ẹ̀ẹ́dógún lé ní gẹ́gẹ́ bí ó ka ti sultanu wa ní nàìjíríà torí pé friday ló one friday jẹ́ ẹ̀ẹ́dógún ní one friday last week jẹ́ eight òní jẹ́ kí n mọ̀ pé jẹ́ náà fifteen tóòrùn bá wọ̀ bá wà ń bì ní èsì tóòrùn tó àti bọ́ sí sixteen ah jọ̀mọ́ sí tá à ń sọ́yà bí òye sọ́yà bí òye ìwọ tó ọjẹ́ rọmọdọ́nà sọ̀rọ̀ kálukú kábi ìyàwó wa kábà àwọn ọmọ wa tó ti bàlágà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pé àwọn ọmọ gbọ́dọ̀ yé bá àwọn àbúrò yín lómi tó ti bàlágà sọ ọ̀jẹ̀ rọ̀mọ̀dọ́nà sọ́rùn tó bá jẹ́ ọjọ́ mẹ́rìnlá ń bẹ fún ọlọ́ọ̀dẹ́ alẹ́ sán. ẹlẹ́kejì òun náà ni ká lékún bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run wa kó lékún nínú ṣàbánù yìí lásìyàmọ́ bìkẹ́fẹ́rọ́tì àmọ́ lílẹ̀ ìbáàdà àwọn iṣẹ́ ìjọsìn kájọ́ pọ̀ sí i ìwọ tó yẹ pé tẹ́lẹ̀ ọmọ ń ṣe tàjúdù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sọ ní twenty minutes nígbà rọmọdọ́nù ọba ẹdẹ ara rẹ ó ti mọ yìí sì mọ wàá kẹsàn án níbi one hour two hours ìwọ tẹ ìbá wá jíròrò rárá ara rẹ kó lè jẹ́ pé ó dé lé ọmọ ọ̀la ìwọ rẹ ṣeré mi mi kéré àtinú yẹn gan ẹ inú rẹ̀ tẹ́ fi ṣeré ọ̀wà ní rẹ̀ ní fún ọ lóúnjẹ àárọ̀ olù kò sí ráìsì ọ̀sán kò sẹ́wà alẹ́ kò sí sọkúdalẹ́ jọ́kejì kò sí gàrí àti sọ̀kò afa wàhálà nínú sàárè ṣùgbọ́n wọn tọ́ ọba jẹ́ ni ọlọ́run oúnjẹ tó jẹ oúnjẹ ní ayé lọ́lọ́run ẹ̀jẹ̀ torí ó àlìjẹ́ náà ní àbọ̀mọ̀ náà láti inú sàárè ọlọ́run àbẹ̀ ọlọ́run jáwá àlìjẹ́ náà jẹ́mọ́ ara preparation wa ìwọ tó o bá jà àwọn èèyàn ní gbèsè ẹ lọ san má gbé gbèsè wọnú rọmọdọ́nà wọ́n láwọn aṣíwájú rere fún wa wọ́n máa ń tètè san gbèsè wọn torí pé kálukú ó bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú dùnú ta la fẹ́ rán sáwọn gómìnà wa àmọ́ bá a ṣe lè bá wọn sọ̀rọ̀ kálá àbámọ́ bá a ṣe lè bá wọn sọ̀rọ̀ ní àbáfọ̀rọ̀ ọlọ́run kọ́ wọn lọ́rùn ẹ̀yin gómìnà ẹ sanwó àwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ kan mo ti fojú ara mi rí lónìí tá a jọ sọ̀rọ̀ olówó oṣù mẹ́sàn-án náà jẹ òun nǹkan ti wá fẹ́ run down níwọ̀nba ẹ wá bẹ̀rù ọlọ́run ni wọ́n jà wọn míì lóṣù márùn-ún ẹlòmíì oṣù méje àwọn ìjọba yìí tá a bá rẹ́ni tó lè báwọn sọ̀rọ̀ bóyá náà àwọn àáfàá yín ẹ bá ní sọ fún wọn kàn sọ fáwọn gómìnà wa ẹ sanwó àwọn òṣìṣẹ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin gómìnà yìí ẹ sanwó òṣìṣẹ́ ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ mọ́jà wọn mùsùlùmí ń tó ṣẹlẹ̀ lọ́dún tó lọ tẹ́ ẹ bá jẹ́ ká tó bẹ̀rẹ̀ rọ̀mọ́dán náà pẹ̀lú ìbànújẹ́ lọ́dún yìí ìbànújẹ́ ẹgbẹ́rẹ́ labẹ́ náà kó sí fẹ́yìn náà kí ni pọ́blẹ́mù yé gan owó ń bẹ nínú òlu yìí ẹ ń sọ pé ò sówó kò sówó ẹ̀yin ọ̀jẹ̀ra yín sálárì kò sówó kò sówó kò sówó èmi ọ̀pá fámìlì tìyín kò sówó kò sówó ẹ̀yìn ọ̀ hypertension ìmí nínú àwọn iṣẹ́ ìjọba yìí wọ́n ti hypertension ìmí nínú wọn ìfúnpá rẹ̀ ti ga ìmí nínú wọn ó ti ní partial stroke ìmí nínú wọn ó ti ní heart problem ìmí nínú wọn gan ó ti ní health problem torí pé kò jẹun kánú wọ́n fi ìbànújẹ́ bẹ̀rẹ̀ Ramadan last year tẹ́ ẹ bá jẹ́ wọ́n tó fi ìbànújẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ lọ́dún yìí ọlọ́run mọ̀ tó lè ṣe fẹ́yìn náà ìwọ tí wọn náà bá já sípò ọjà àwọn èèyàn lówó sanwó wọn gbogbo àwọn tó wọn bá jẹ lówó ọlágbára akọ ọsán ìwọ náà san tó wọn bá ti san wọn á bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú dòdò ìwọ náà tọ́jẹ́ páwọn kan jẹ̀wọ́ náà wọ́n san tiẹ̀ kálukú ọ bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú dòdò owó máa wà in circulation ìlàsẹ̀ ń sọ fún gbogbo wọn ìgbé ẹ̀ wá bẹ̀rù ọlọ́run ni ẹ sanwó àwọn òṣìṣẹ́ ẹ jẹ́ kó wọ́n wà circulation tí ìbá mọ̀lú mi wà láyọ̀ ṣe tá wà yóò dry ọ̀pọ̀lọpọ̀ iléèwé òun náà pariwo tó ráwọn òbí jẹ wọ́n lówó ọ̀pọ̀lọpọ̀ òbí lọ́ọ́ pariwo ìjọba jòwó lówó èyí tọ́jú ní sí ọwọ́ oníjọba òjòwó lówó àwọn tí máa ń gbéṣẹ́ fáwọn wọn àbẹ àwọn oníṣẹ́ mọ́ sẹ́ni tí ò gbà gbogbo ẹ̀ bó ṣe ok máa wà pẹrẹ tí mo fẹ́ nìkan jò ní wàláì ó ti ń kọ́tà cross ọjọ́ kó sí ọmọ yìí níwọ̀nba àwọn tó yẹ kó jẹun wọn à jẹun mọ́ jẹ́ fún ọ lápẹẹrẹ ní sùkúù lọ́dọ̀ tiwa tá a bá kọ́ wọlé tá a fẹ́ máa tàwé a lọ customize polythene bag you are welcome to eh, fourteen thirty seven fourteen kìíní kan academic session ń bọ̀ yá di táwọn ọ̀dọ́ lọ ilé eh, lẹ́kọ̀ọ́ customize ẹni two five owó kìíní ẹ bá ara pólíbàgì lásán ní lẹ́yìn ìgbà tá a bá ara pólíbàgì tán ní o kò lè a customize lọ́dún ẹ bá ara bàágì lásán ìmọ̀ ìdùwẹ̀ sínú kéde o inú bàágì ẹ bá ti ra nǹkan ọ̀ra yúnífọ́ọ̀mù ẹ dùn ní pólíbàgì ọ̀ra àwìn ẹ kó ní pólíbàgì irú ẹ̀ tó yẹ kó customize ọ yẹ kó rí èrò lára tèmi ọ yẹ kó rí two five sórí lára mi àbí òrí kò rí torí pé kí ni èmi náà rò pé à owó yìí ò wọlé bó ṣe yẹ kó wọlé kọwa jẹ pé sùkúù mẹwàá ní máa gbérú ẹ̀ fún ìlọ́sọ̀rọ̀ twenty five thousand bóyá àwọn míì fẹ́ kọ́ wá bá kọ nǹkan kan sára ògiri ó lè àwọn ò lè kọ́ bí ṣe ń kọ́tà cross nìyẹn ẹ̀ńtọ́ yẹ kó náà ẹ ti jẹ́ àwọn bẹ́ẹ̀dì ní àti ẹ̀ta máa tara rẹ jẹ́ ẹ bá jẹun yókè ọ̀wà ara bẹ́ẹ̀dì pé ẹ bá mi ṣe àga méjì kápítà láti ẹ̀rí iṣẹ́ ẹ̀ tọ́ yẹ kó fi fún gbogbo ẹ̀ ṣe ń lọ náà nìyẹn gbogbo àwa tá a bá jẹ́ lówó ẹ̀jẹ̀ á lọ san nínú rẹ̀ ẹ ká gbààwẹ̀ nínú ṣàbánù yìí ìyá wa ṣọ̀rọ̀ máa ń gbààwẹ̀ pọ̀ nínú ṣàbánù ó ní ká máa fẹ́ gbà ká gbààwẹ̀ nínú rọ̀mọ̀gán gbogbo àwọn wa jàmá ẹ jẹ́ ká tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba kó foríjìn mi àtìyé gbogbo àwọn tó bá ṣẹ̀wọ̀n náà ìwọ náà foríjìn wọn Allah sẹ́yìn náà ò fẹ́ ni sẹ́yìn náà ẹ̀ fẹ́ ni á ń yẹ́jú fẹ́ràn ọlọ́run làkó kọ́lọ́ ó foríjìn yìí ni gbogbo àwọn tó bá ṣe ọkọ àtìyàwó ẹ̀ foríjìn ra yín ọ̀rẹ́ méjì ẹ̀ foríjìn ra yín tẹ̀gbọ́n tàbúrò ẹ̀ yọ́nú síra yín ọ̀gá àtọmọṣẹ́ ẹ mọ́ jà mọ́ gbogbo àwọn tó bá ṣẹ̀ wá ìyàtọ̀ ọmọ ń bára búrẹ́dì ládùúgbò torí ijọ́ kan tó bú ọ ẹlẹ́yà ẹ̀yin agbóhùn alámọ̀ọ́sì ní ìsìnkú ọ̀rajà mọ́ tó bá arajà tó ọba délé lálẹ́ ọ̀dọ̀ ẹ̀gán ni ó ti lọ rajà ah, ah, ẹlẹ́yà rí lálẹ́ ìbí ah, ọba yín jà náà mọ̀ ìjà ti tàn ọ̀dà ìmọ̀ ọba yín rajà padà ìjà ti tán nù gbogbo ẹ̀ tó bá jà tẹ́lẹ̀ mọ́ bá wọn jà mọ́ foríjà àwọn èèyàn tọ́lọ̀ ò lè ṣe kéde o kò lè foríjì wọn bákan náà ọlọ́run bó aláṣẹ rí ìwọ tó o bá rí pé o ní health problem àsìkò ní láti tọ́jú ara rẹ ètò ìlera ọ pàtàkì ìwọ tó o ní health problem náà ọlọ́run kó bèbè àti láṣẹ rí ó yẹ ká mọ̀ sí medical check up lẹ́ẹ̀kọ̀ọ̀kan ojú rẹ só lè ka kùránì dáadáa ẹ̀jẹ̀ rẹ sọ́wà òkè ìtọ̀ rẹ kẹ̀lẹ̀bẹ̀ rẹ gbogbo tó bá yẹ kán yẹ̀wò kán yẹ̀wò kán rí pé ìwọ náà ṣe kí ni ọ̀dá pé tó bá yẹ kán gba drip ní ìsìnkú tètè gbà tó bá yẹ kí wọ́n fún ọ lábẹ́rẹ́ kán kábẹ́rẹ́ bù ọ gidi tó bá yẹ kó o lò ògbó bà àbògbó màlẹ́ríà kó o ti lò ó tó fi jẹ́ pé rọ̀mọ̀dọ́nù ó dè bọ́ lẹ́ni tó dá pé tó lẹ́ni tí ọ̀dà pé ò lè rí sẹ́ ẹrẹ́ ṣe yọ́ kẹ̀ máa sùn yà máa ṣe tuẹ́ tuẹ́ tuẹ́ tuẹ́ nínú àwẹ̀ yọ́ máa ṣe bí obìnrin olóyún ni tó bá rí bẹ́ẹ̀ ti rí pọ́ lágbára alẹ̀ ní rọ̀mọ̀dọ́nù mọ́sọ̀lẹ̀ bákan náà jàmá kálukú wa ká ti wá ní plan irú iṣẹ́ eré wo la fẹ́ ṣe ní rọ̀mọ̀dọ́nù ọ̀tọ̀dọ́ yìí ìwọ tó ọka kùránì mẹ́ta lọ́dún tó lọ mọ́ ìdíjọ́ jẹ́ pé mẹ́ta lọ́ọ́ kà lọ́dún yìí mọ́ sì jẹ́ kí lẹ́fù rí ó tó já wálẹ̀ mọ́ ká méjì tó o bá ti lè ka mẹ́rin mẹ́tẹ́ mẹ́ta rẹ ìwọ tó yẹ pé ọgbọ̀n ṣẹ́jú ló fi máa ń ṣe tàájúdù tẹ́lẹ̀ irú ọdún ìsọdí thirty five àbí forty minutes jẹ́ kí mọ́nì rẹ ó lékún ìwọ tó yẹ pé o ò ṣe sàárà ìwọ náà bẹ̀rẹ̀ sí ní ṣe sọ́dákọ̀ lọ́dún yìí ìwọ tó ọmọ ń ṣe tẹ́lẹ̀ ọmọ ń fi thirty thousand ṣe sàárà o sì sọ di fifty lọ́dún yìí ọlọ́run bá bẹ̀ ọ́ kó bò wá láṣìírí ibi tí a ti dúró òun náà nìyẹn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin والحمد لله رب العالمين